Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹtàlá. Àwọn wòlíì àti àwọn olùkọ́ni sì ń bẹ nínú ìjọ tí ó wà ní Áńtíókù. Bánábà àti Símónì tí à ń pè ní Níjérì àti Lúkìù ará Kírénè àti Mánáẹ́nì tí a tọ́pọ̀ pẹ̀lú Erodu Tẹ́trákì àti Sọ́ọ̀lù. Bí wọ́n sì ń jọ́sìn fún Olúwa tí wọ́n sì ń gbààwẹ̀, ẹ̀mí mímọ́ wí pé ẹ ya bánábà òun sọ́ọ̀lù sọ́tọ̀ fún mi fún iṣẹ́ tí mo ti pè wọ́n sí. nígbà tí wọ́n sì gba àwẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì ti gbé ọwọ́ lé wọn wọ́n sì rán wọn lọ. ǹjẹ́ bí a ti rán wọn láti ọwọ́ ẹ̀mí mọ́ lọ wọ́n sọ̀kalẹ̀ lọ sí sílékíà láti ibẹ̀ wọ́n sì wọkọ̀ lọ sí kíprù nígbà tí wọ́n sì wà ní sálámì wọ́n ń wàásù ọ̀rọ̀ ọlọ́run ní sínágọ́gù àwọn júù wọ́n sì ní Jòhánù pẹ̀lú fún ìránṣẹ́ wọn nígbà tí wọ́n sì la gbogbo erékùṣù jáde Páfò wọ́n rí ọkùnrin kan oṣó wòlíì èké Júù orúkọ ẹni tí jẹ́ bá Jésù ẹni tí ó wà lọ́dọ̀ ṣáájú Pọ́ọ̀lù baálẹ̀ ìlú náà amòye ènìyàn òun náà ni ó ránṣẹ́ pé Bánábà òun Sọ́ọ̀lù ó sì fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n Élímà ọ̀ṣọ́ náà nítorí bẹ́ẹ̀ ni ìtumọ̀ orúkọ rẹ̀ ó takò wọ́n ó ń fẹ́ pa baálẹ̀ ní ọkàn dà kúrò ní ìgbàgbọ́ ṣùgbọ́n sọ́ọ̀lù tí a sì ń pè ní pọ́ọ̀lù ó kún fún ẹ̀mí mọ́ ó sì tẹjú mọ́ ó sì wí pé. ìwọ tí o kún fún àrékérekè gbogbo àti fún ìwà ìkà gbogbo ìwọ ọmọ èṣù ìwọ ọ̀tá òdodo gbogbo ìwọ kì ó ha dẹ́kun àti máa yí ọ̀nà títọ́ olúwa po ǹjẹ́ nísinsìnyí wò ó ọwọ́ olúwa ń bẹ lára rẹ ìwọ ó sì fọ́jú ìwọ kì yóò sì rí oòrùn ní sáà kan. lójú kan náà òwúsúwúsú àti òkùnkùn sì bò ó ó sì ń wá ènìyàn kiri láti fà á lọ́wọ́ lọ nígbà tí baálẹ̀ rí ohun tí ó ṣe ó gbàgbọ́ ẹnu sì yá sí ẹ̀kọ́ olúwa nígbà tí paul àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ sì ṣíkọ̀ ní páfò wọ́n wá sí págà ní pamfilia johannu sì fi wọ́n sílẹ̀ ó sì padà lọ sí jerusalemu nígbà tí wọ́n sì la págà kọjá wọ́n wá sí antioku ní pisidia wọ́n sì wọ inú sinagogu ní ọjọ́ ìsinmi wọ́n sì jókòó àti lẹ́yìn kíka ìwé òfin àti ìwé àwọn wòlíì àwọn olórí sinagogu ránṣẹ́ sí wọn pé. ara bẹ́ẹ̀ bá ní ọ̀rọ̀ ìyànjú kan fún àwọn ènìyàn ẹ sọ. Paul sì dìde dúró ó sì juwọ́ sí wọn ó ní. ẹ̀yin ènìyàn Ísírẹ́lì àti ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run ẹ fi etí sílẹ̀ Ọlọ́run àwọn ènìyàn Ísírẹ́lì yìí yan àwọn bàbá wa ó sì gbé àwọn ènìyàn náà lékè nígbà tí wọ́n ṣe àtìpó ní ilẹ̀ Íjíbítì apá gíga ni ó sì fi mú wọn jáde kúrò nínú rẹ̀ ní ìwọ̀n ìgbà ogójì ọdún ni ó fi mú sùúrù fún ìwà wọn ní ijù nígbà tí ó sì ti run orílẹ̀-èdè méje ní ilẹ̀ kénáánì ó sì fi ilẹ̀ wọn fún wọn ní ìní fún ìwọ̀n àádọ́ta lé ní irinwó ọdún àti lẹ́yìn nǹkan wọ̀nyí ó fi onídàájọ́ fún wọn títí ó fi di ìgbà sámúẹ́lì wòlíì àti lẹ́yìn náà ni wọ́n béèrè ọba ọlọ́run sì fún wọn ní sọ́ọ̀lù ọmọ kíṣì ọkùnrin kan nínú ẹ̀yà bẹ́ńjámínì fún ogójì ọdún nígbà tí ó sì mú un kúrò ó gbé dáfídì dìde ní ọba fún wọn ẹni tí ó sì jẹ́rìí rẹ̀ pé mo rí dáfídì ọmọ jésì ẹni bí ọkàn mi tí yóò ṣe gbogbo ìfẹ́ mi láti inú irú ọmọkùnrin yìí ni ọlọ́run ti gbé jésù olùgbàlà dìde fún Ísírẹ́lì gẹ́gẹ́ bí ìlérí nígbà tí Jòhánù ti kọ́ wàásù báptísìmù ìrònúpìwàdà fún gbogbo ènìyàn Ísírẹ́lì ṣáájú wíwá rẹ̀ bí Jòhánù sì ti ń la ipa tirẹ̀ já ó ní ta ni ẹ̀yin ṣe bí èmi ṣe èmi kì í ṣe òun ṣùgbọ́n ẹ kíyèsí ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi bàtà ẹsẹ̀ ẹni tí èmi kò tó itú ará ẹ̀yin ọmọ ìran abrahamu àti ẹ̀yin tí ó bẹ̀rù ọlọ́run àwa ni a rán ọ̀rọ̀ ìgbàlà yìí sí nítorí àwọn tí ń gbé jerúsálẹ́mù àti àwọn olórí wọn nítorí tí wọn kò mọ̀ àti ọ̀rọ̀ àwọn wòlíì tí a ń kà ní ọjọ́ ọjọ́ ìsinmi kò yé wọn wọ́n mú ṣẹ̀ ní dídájọ́ rẹ̀ lẹ́bi àti bí wọn kò tilẹ̀ ti rí ọ̀ràn ikú sí i síbẹ̀ wọ́n rọ Pílátù láti pa á bí wọ́n sì ti mú nǹkan gbogbo ṣẹ tí a ti kọ̀wé nítorí rẹ̀ wọ́n sì sọ ọ́ kalẹ̀ kúrò lórí igi wọ́n sì tẹ́ ẹ sí ibojì ṣùgbọ́n Ọlọ́run jí i dìde kúrò nínú òkú ó sì farahàn ní ọjọ́ pípọ̀ fún àwọn tí ó bá a gòkè láti Gálílì wá sí Jerúsálẹ́mù àwọn tí í ṣe ẹlẹ́rìí rẹ̀ nísinsìnyí fún àwọn ènìyàn àwa sì mú ìrere wá fún yín ti ìlérí tí a ti ṣe fún àwọn baba bí ọlọ́run ti mú èyí náà ṣẹ fún àwọn ọmọ wa nígbà tí ó jí jésù dìde bí a sì ti kọ̀wé rẹ̀ nínú sáàmù kejì pé ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. àti ní ti pé ó jí dìde kúrò nínú òkú. No ẹni tí kì yóò tún padà sí ìbàjẹ́ mọ́ ó wí báyìí pé. èmi ò fún yín ní oore mímọ́ dáfídì tí ó dájú. nítorí ó sì wí nínú sáàmù mìíràn pẹ̀lú pé. ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ́ rẹ rí ìdìbàjẹ́ nítorí lẹ́yìn ìgbà tí dáfídì sin ìran rẹ̀ tán bí ìfẹ́ ọlọ́run ó sùn a sì tẹ́ ti àwọn bàbá rẹ̀ ó sì rí ìdìbàjẹ́ ṣùgbọ́n ẹni tí Ọlọ́run jí dìde kò rí ìdíbàjẹ́ ǹjẹ́ kí ó yé yín ará pé nípasẹ̀ ọkùnrin yìí ni a ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín àti nípa rẹ̀ ni a ń dá olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ láre kúrò nínú ohun gbogbo tí a kò lè dá yín láre nínú òfin Mósè nítorí náà ẹ kíyèsára kí èyí tí a ti sọ nínú ìwé àwọn wòlíì kí ó má ṣe dé bá yín pé ẹ wò ó ẹ̀yin ẹlẹ́gàn kí ẹnu kí ó sì yà yín kí a sì fẹ́ yín kù nítorí èmi ń ṣe iṣẹ́ kan ní ọjọ́ yín iṣẹ́ tí ẹ̀yin kò jẹ́ gbàgbọ́ bí ẹnìkan tilẹ̀ ròyìn rẹ̀ fún yín. bí wọ́n sì ń jáde wọ́n bẹ̀bẹ̀ pé kí a sọ̀rọ̀ wọ̀nyí fún wọn ní ọjọ́ ìsinmi tí ń bọ̀ nígbà tí wọ́n sì jáde ní sínágọ́gù ọ̀pọ̀ nínú àwọn Júù àti nínú àwọn olùfọkànsìn aláwọ̀sí tẹ̀lé Pọ́ọ̀lù òun Bánábà àwọn ẹni tí ó bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì rọ̀ wọ́n láti dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ ìsinmi kejì gbogbo ìlú sì fẹ́rẹ̀ péjọ tán láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí àwọn Júù rí ọ̀pọ̀ ènìyàn náà wọ́n kún fún owú wọ́n ń sọ̀rọ̀ òdì sí ohun tí Pọ́ọ̀lù ń sọ Pọ́ọ̀lù òun Bánábà sì sọ láìbẹ̀rù pé ẹ̀yin ni ó tọ́ kí a kọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún ṣùgbọ́n bí ẹ ti ta ẹ sì kara yín sí aláìyẹ fún ìyà nípẹ̀kun wò ó àwa yí padà sọ́dọ̀ àwọn kèfèrí bẹ́ẹ̀ ni Olúwa sáà ti pàṣẹ fún wa pé mo ti gbé ọ kalẹ̀ fún ìmọ́lẹ̀ àwọn kèfèrí kí ìwọ kí ó lè jẹ́ fún ìgbàlà títí dé òpin ayé. nígbà tí àwọn kèfèrí sì gbọ́ èyí wọ́n yọ̀ wọ́n sì yin ọ̀rọ̀ Ọlọ́run lógo gbogbo àwọn tí a yàn sí ìyè ní pẹ̀kún sì gbàgbọ́ a sì tan ọ̀rọ̀ Olúwa ká gbogbo ẹkùn náà ṣùgbọ́n àwọn Júù rú àwọn obìnrin olùfọkànsìn àti ọlọ́lá sókè àti àwọn àgbà ìlú náà wọ́n sì gbé inú ribiri dìde sí Paulu òun Bánábà wọ́n sì ṣí wọn kúrò ní agbègbè wọn ṣùgbọ́n wọ́n gbọ́n eruku ẹsẹ̀ wọn sí wọn wọ́n sì wá sí Ikonioni àwọn ọmọ ẹ̀ sì kún fún ayọ̀ àti fún ẹ̀mí mímọ́.